ìyá obìnrin tí ọlọ́run bá fún ní làkàyè tó bá fún ní ẹ̀bùn á wá fi ara da ìyá nílé ọkọ àwọn náà máa ń jèrè ọkọ o wàá jèrè ọkọ rẹ wàá jèrè ọkọ rẹ má fẹ́ ẹnikẹ́ni o lẹ́yìn ọlọ́run bàbá ọ̀ní ní ọkọ rẹ nǹkan tí ẹ̀yin méjèèjì bá dẹ̀ ti sọ bá bá yẹ sọ bá bọ̀ rẹ̀ sọ torí gbogbo tó ń dá wàhálà lẹ̀ ọ̀rẹ́ mọ̀lẹ́bí aráalé ọkọ àwọn náà máa ń ìtafẹ́ta ní márèjì ṣùgbọ́n ẹnikẹ́ni lẹ́ni mo mọ̀ pé ọjọ́ ayọ̀ lọ́jọ́ ẹ̀jẹ̀ lẹ́ni abanijẹ́ ò ní ba tiẹ̀ jẹ́ ọjọ́ ayọ̀ ní fẹ́ ọ yá. Mọ̀tẹ̀lẹ̀ o wá bá àwọn àgbààgbà olóyè àti àwọn ọmọ níbí nílé ọkọ adẹ ṣàdúrà ìbílẹ̀ fún wọn bọ́n ṣe ṣe nígbà tí ìhà sẹ̀ nílẹ̀ Yorùbá mo dẹ̀ mọ̀ dájú wípé gbogbo àdúrà tá a gbà lẹ́nìí Ọlọ́run wa mú wọlé àṣẹ nílẹ̀ Ifẹ̀ ọlọ́fin ọ̀run la máa ń pe Olódùmarè ọba àjíkẹ́ ayé ọba tó dá wa sílẹ̀ Ifẹ̀ a pe àwọn ìṣẹ̀ǹbáyé wa lénìí wípé ohun tí bàbá wa dáwọ́lé lónìí pínpínpín ó pín ní burúkú lórí bàbá wa. torí oríṣiríṣi ni àwọn èèyàn sọ ṣùgbọ́n oníkù ló mọ̀kà oníbàtẹ́ ló mọ̀kà tó ń dì sí lónìí a ti gbàdúrà fún ìyàwó wa a ṣàdúrà fún àti bomi sí lẹ́sẹ̀ adẹ̀pẹ́ àwọn alálẹ̀ Ifẹ̀ lérí eléyìí ayọ̀ ní ti bàbá wa gbogbo àdúrà tá a ti ṣe fún obìnrin àbíró ọkùnrin àbíyè méjì méjì Ọlọ́run máa fún àwọn tó bá lé kò ní bàjẹ́ àtúwá kúrò mẹ́ o àwa lọ síbi àṣà ìbílẹ̀ wa gangan àníkan mú wọn lọ sí ìyàwó tí Ọọ̀ni rìṣà olórí aládé gbogbo ìyàwó tó kọ́kọ́ fẹ́ nílé ayé wọn ibi tí ó sùn sí bẹ̀lá ní kan mú ìyàwó wa lọ báyìí láti lọ gbàdúrà ń bẹ̀ eléyìí tí ò ṣẹlẹ̀ rí adẹ pé àwọn ancestors wa mo dẹ̀ mọ̀ pé ìrọ̀kan méjì tá bá sọ fún bẹ́ẹ̀ ó máa mọ wọn lágbára ọlọ́run so lónìí ayé ọ̀nà ọjọ́ òní jẹ́ fún gbogbo wọn fẹ̀ nílé lóko lẹ́yìn òní ìgbà wọn mo fẹ́ sọ fún yìí o bàbá wa òní ọmọ akọrin kan fẹ̀ wọ́n ní bó orí kéré ọjẹ́ kéré. bó orí ọjẹ́ o orí wọ̀ ọjẹ́ wọ̀ bó ọjẹ́ ọba bó orí ọ̀ jẹ́ o bó ọjẹ́ adéyẹyẹ bó orí ọ̀ jẹ́ o bó ọjẹ́. bàbá wa ò sí níyàwó kan wọ́n lè fẹ́ twenty wọ́n lè fẹ́ thirty wọ́n lè wọ́n bá kọ́ máa jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ni mo dẹ̀ mọ̀ pé egun àwọn lélẹ̀ yìí kò ní dà wọ́n láàmú. àbí bẹ́ẹ̀ kọ́ yìí bàbá bàbá. ẹ jẹ́ ká ti bẹ̀rẹ̀ báyìí gbogbo ẹ̀yin tẹ̀tẹ̀ wàá bá wa ṣàjọyọ̀ lónìí ìkan ò ní tán lé yín ò ní tán lé ní agbára Elédùmarè lágbára àwọn ẹ̀sìn dálẹ̀ àwọn tó dá wa sílé ayé nígbà torí gbàgbọ́ tí Ọlọ́run dá ayé ó kọ́kọ́ dá ọkùnrin ó wá fi obìnrin ṣe ẹgbẹ́ láti máa tọ́jú ẹ̀ ìyàwó wa lẹ́nìí tá a fẹ́ lẹ́nìí àyù ẹgbẹ́ bàbá wa Ọọ̀ni ni wọ́n dẹ̀ jọ máa gbó wọ́n jọ máa tọ́ wọ́n máa fọwọ́ pawú wọ́n á fèrègì jobi ó ti rí bẹ́ẹ̀ bí o. kábíyèsí bàbá wa. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin níjòyè níjòyè a kú oríire ní a kí gbogbo fẹ̀ ìrí ayọ̀.